رمضان التوبة والصدق رمضان الهمة والسبق وأنا المشتاق لنفحته adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó tún ṣe níwọ̀n fún wa láti parí lórí ètò yín ètò wa reviving the human half hour ìtànìjí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ̀n ìṣẹ́jú abẹ́lọ́run Ọba Allah subhanahu wa ta'ala kó má ṣá ìjẹ́ kó ṣe àǹfààní fún ẹnìkankan wa nǹkan tá a máa gbéyẹ̀wò lénìí òun náà ni ìmá fi ẹ̀dá ṣe àkàsọ̀ láàrin ẹrú àti ọlọ́run bá rẹ̀ àwọn sheik wa tí wọ́n dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheik kamaruddin yunus akorede afizahulawo ta'ala warahaw falyatafaddal mashkura mahjura minallah. alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa qaribun liman da'a ọba tó súnmọ́ gbogbo àwọn tí ń bá ń pè é ọba yìí súnmọ́ wájú ká sán ọ̀run wa lọ huwal musta'anu bi ọba yìí náà lọ́ba tá a máa wọ́ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wassalatu wassalamu ala nabiyyina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá òjísánlá muhammad wa ala alihi wa sahabihi ajma'in kọba gbogbo àwọn ará ilé ẹ̀pátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ láìyọ nìkan lẹ̀ nínú wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tàbí gbéyàwó lẹ́ni òun náà ni naqidun min nawaqid al-islam nínú àwọn tí ma ń bá islam jẹ́ mayàn lọ́wọ́ àti sàlàyé síwájú pé islam wáyé òun náà ni àṣeyọrí bẹ́yẹn bá ti ní islam islam náà ni ọ̀gá orí tí ọlọ́run bá aláàmọ́ fún yàn anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ni ma yuridillahu bihi khayran yufaqihuhu fi ddin bí ọlọ́run ọba aláàbá fẹ́ sèyàn lóore tọ́lọ́run ọba aláàfẹ́ kẹ́yàn ẹ̀sìn ni ó fún yóò sì fún lágbọ́ọ́yé rẹ̀ alìsílám ẹ̀sìn islam àádọ́mì ní àmìlá òun ló tóbi jù nínú gbogbo àwọn ìdára tọ́lọ̀ máa ń ṣe fẹ́ dà lèyájílẹ̀ ìkọlùkọlù ìnsòwòlìjìn nítorí ẹ̀sìn náà lọ́lọ́run ọba aláàfin dálìjà náà àtọ́mọ èèyàn ọlọ́run sì ní ẹ̀sìn náà òun náà ni agbọ́dọ̀ mú wá sọ́run ẹ̀wá rí ìsìláàmù yìí tí ọlọ́run bá ń rí fáàsì òun náà ni ìsìláàmù tá ànábì ṣe ṣe rí ìsìláàmù yìí tí ànábì ò ṣe tá a bá ti ń ṣe ọlọ́run ní gbà lọ́wọ́ ọ̀yàn àgbóyé nípa ẹ̀sìn wa ó ti wá di oríṣiríṣi yọ̀dà kálọ̀ lè wọnú Koran kálẹ̀ wọnú hadithi èyí tá a bá ti bá ń bẹ̀ òun náà lẹ̀sìn ṣe rí àbí àgbékalẹ̀ àwọn lárúbáwá kan àbí àgbékalẹ̀ àwọn àfáà kan tábà ti rí i pé ààrẹ rí funu koran àtàdísì kágbéjúlẹ̀ e kọjọ́ tó lọ èyí tá a fẹ́ gbéyàwó lénìí léyìí tó jẹ́ pé imam ba ìsìláàmù jẹ́ òun náà ni ja'alul wasa'it bayna Allahi wa ibadihi يدعوهم لجلب نفع أو لدفع ضر هو شرك وناقض من نواقض الإسلام ìmá fi ẹ̀dá kan sáàrin ẹ̀rú àtọ́lọ́wọ́n bá rẹ̀ man ja'ala baynahu wa bayna Allahi wasa'it ẹni bá fi nǹkan kan sáàrin wọn àtọ́lọ́wọ́n yad'uhum nǹkan tá a wí ó lè jẹ́ ti ń sọ̀rọ̀ àbí ti ń sọ̀rọ̀ ó lè jẹ́ àlàyé àbókù tí wọ́n ń pè nǹkan náà wa yas'aluhum shafa'a tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn nǹkan náà pé kí wọ́n sì pẹ̀ wọ́n wọ́jú ọlọ́run ọwọ́ agbára lé àwọn nǹkan náà ọwọ́ àbí nínú àwọn àlìjànú ni àbí nínú àwọn ànábì ọlọ́run ni àbí nínú àwọn èṣù ni ó wá gbà pé òun lòun máa rán sọ́lọ̀ ẹni nígbà pọ́lọ̀ ń wà o àmọ́ gbà pé àwọn kankan tún bẹ tá a máa ń pè tá a máa ń gbára lé tá a máa wá rán wọn sọ́lọ̀ wọn ni gbogbo ẹni tí bá ti ń ṣe yìí nákọ́dọ̀ ìsìláàmù hù ìsìláàmù rẹ ti bàjẹ́ nítorí pé ọlọ́run ọba Allah laysa kamithlihi shay' wa huwa as ọlọ́run ọjà wẹ̀ dá o. àwa ẹ̀dá ìlà máa ní intermediary láàrin ara wa wípé tọba ti fẹ́ rọ́dọ̀ gọ́fúnà wò deputy ní lọ́dọ̀ ẹ̀ tọba ti wá dọ́dọ̀ deputy deputy gọ́fúnà yóò wá bá gọ́fúnà sọ̀rọ̀ vice president òun náà lọ́lọ́ lè súnmọ́ òun lọ́ máa wá ojú rere rẹ̀ tọba ti rójú rere rẹ̀ ọ wà rójú rere ọlọ́run ìdájọ́ láàrin ẹrú àtọ́lọ́wọ́ bá àti ìdájọ́ àwọn èèyàn láàrin ara wa ó yàtọ̀ síra wọn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kò fi nǹkan kan sáàrin òun àtẹrú táàmà wá pé nǹkan yẹn tágbára lé táàmà bẹ́ẹ̀ táwa ní ọlọ́run náà là ń bẹ̀ ọlọ́run náà là ń pè ẹni bá ń ṣe bẹ́ẹ̀ káfara ó ti kú ní mùsùlùmí ìsìláàmù rẹ ti bàjẹ́ nígbà òjì làárọ̀ oníyà Muhammad agitini ya Isa ishfa'ali ìwọ Muhammad gbàmílẹ̀ bàmí sọ fọlọ́n kọ́lọ́n gbàmílẹ̀ anábì sì ti kú ọ̀ sọ fún Isa pípé ìwọ Isa wọ́n ṣe ṣìpẹ̀ mi lọ́dọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ kí ló dé tó pé ọlọ́wọ́n ọba rẹ̀ dàrẹ́ẹ̀tì ìmọ̀ pé nǹkan míì káwá lọ́lọ́run náà là ń pè nípasẹ̀ rẹ̀ àkídàtún nasraniyatun ṣìríkìyà àdìọ́kàn àwọn tá a fún tíra síwájú ni tọ́jẹ́ pé ọlọ́wọ́n ọba aláàpẹ̀ wọn kèfèrí nípasẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíà pé àwọn ayé ẹ̀yìn tọ́lọ́ ń gbáyé fún ọlọ́run ò sì gbáyé ń fẹ́ni kankan òun ló di nǹkan ẹ̀mú làwọn mọ́lẹ́kù samawati wal ard òun ní darí gbogbo nǹkan ọlọ́run ò yọ ẹ̀dá kan sọ́tọ̀ kọ́ wá gbé ọlá kan fún kóun náà máa darí ẹ̀ jìbìrìlù ọlọ́gá àwọn màláíkà kí wọ́n máa wá pe jìbìrìlù pé kọ́ sànù kọ́ wá nítorí pé súnmọ́lọ̀ ló ṣe ń pè gbogbo àwọn ìgbàgbọ́ yìí ọlọ́run ọba àlá ojú yẹ wa nu Kùránì pé èèyàn gbọ́dọ̀ máa nírú ẹ̀ ẹni bá nírú ẹ̀ ẹlẹ́bọ ni ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ń pera wọn sòfíà àwọn máa sọ pé o lè lọ́dọ̀ Ọlọ́run ọba dé àfikọ́ ọmọ lọ́dọ̀ àwọn wòlíì tọba ti wá dọ́dọ̀ àwọn wòlíì àwọn wòlíì wọ́n á fa ọlọ́lọ́run lọ́wọ́ ẹ dákun nínú àyà ònìyàn wà nínú àdísì ònìyàn wà tẹ́yìn bá ń wojú rere Ọlọ́run èèyàn máa pè Ọlọ́run dàrẹ́ẹ̀tì ni tẹ́yìn bá ń wá dáadáa lọ́dọ̀ ọlọ́run èèyàn máa béèrè lọ́wọ́ ọlọ́run ọba dàrẹ́tì ni èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀dá kò tó lè tọ́ ọlọ́run ọba wa aláǹsẹ̀sìn aláǹsẹ̀ islam islam sì ti ń bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àmà èèyàn máa yá mi ló sì jẹ́ pé ọ̀kan nínú àwọn sofia nínú àwọn kọ̀sídà tí wọ́n máa ń kọ wọ́n ń pè ní kọ̀sídà tó rijali al-ghaib ẹsẹ̀ orin ni àmọ́ wọ́n máa fi ń ṣàdúrà ni èyí tó fi wá pé ọlọ́run ọba aláàtọ̀ dá wọn ọba tó ní ká máa pè wọn wá ní pé ọlọ́run mọ́ wọ́n máa wá pé àwọn rìjálùlá wọ́n máa pé àwọn òlé ọlọ́ òlé ọlọ́run nígbà tí ń bẹ nílé ayé kò lè dá bùkátà tara ìbí yá dépò tí ó bí ya bùkátà yín kátó wá pé ìgbà tí ò sí láyé mọ́ ọ̀kan nínú wọn tó bá ní bùkátà ọ̀bí ń sáfá burú kan tí wọ́n fẹ́ kó sóhun èyí tó fi pé ya Allah yọ wá ní ibadallah rijalallah. ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀yin wòlíì ọlọ́run àìnú náà bi aunillah ẹ̀ràn wá lọ́wọ́ o pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ẹ̀ràn wá lọ́wọ́ nítorí ọkọ̀ òun náà ni pé rọ́bà rijalillah rọ́bà musa ràn wá lọ́wọ́ yóò wá pe àwọn ẹ̀dá yẹn dàrẹ́ẹ̀tì ètò ẹ̀kọ́ fi pe ọlọ́run ìròrí yẹn ni wa ni kílódé tó ṣe ń ọlọ́run ọba Allah lòun sì rán wòlíì yẹn sí àwọn kèfèrí Mákà náà gbà pé Allah wà nítorí pé wọ́n rán látà àti ọ̀sá àti mànátà sí ọlọ́run lọ́lọ́run ti dìklẹ́ àwọn pé kèfèrí ni wọ́n wọ́n wà ní àwọn ń pe látà báwọn ṣe ń pe òun bí ìgbà táwọn ń pe ọlọ́run náà ni ẹni yìí tẹ̀síwájú oníwákùnúnú àwòdàná lílá ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀yin wòlíì ọlọ́run ẹ jẹ́ ìrànlọ́wọ́ fún wa àtà ànàhàdọ́ bí fọ́dìlélá kálíbà jèrè pẹ̀lú ọlá ọlọ́run ẹ̀rí ọ̀dọ́ ti dàrú ń béèrè ọlá ọlọ́run ni wọ́n ń pe àwọn ẹrú ọlọ́run wọ́yá akọ̀tọ́ọ̀bù wọ́yá ànjábù mo pe ẹ̀yin kútùbù kútùbù nínú òròrí wọn wọ́n gbà pé kútùbù kútùbù yìí àwọn wòlíì ìkànnì tán jẹ́ ìkàn lérílẹ̀ ayé àtàwọn anújàbá àwọn ìkàn làwọn náà wọ́yá sàádá wọ́yá ahabab mo pè yẹn síwájú wa nínú ẹ̀sìn mo pè ẹ̀yin èèyàn olólùfẹ́ ọlọ́run àyínú náà bí aunilá ẹ̀ràn wá lọ́wọ́ o nínú àwọn ọ̀rọ̀ wọn míì wọ́n ní wọ́n ní bí hakilá rìjálálá pẹ̀lú ìwọ ọlọ́run àbí pẹ̀lú ọlá ọlọ́run ẹ̀yin ẹ̀rú ọlọ́run ẹ̀yin wòlé ọlọ́run àyínú náà bí aunilá ẹ̀ràn wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run kí ló dé tó sọ pé Allah àkókò ràn ọ́ lọ́wọ́ tó wàá ń sọ pé káwọn ẹrú ọlọ́run kan ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run sọ́lọ́ ń gbé ìrànlọ́wọ́ kan sọ́dọ̀ wọn nígbà ọlọ́run Allah fẹ́ sọ̀rọ̀ ní Kùránì ó ní iyyaka na'budu ọlọ́run ọba ní ẹ máa sọ pé ìwọ ọlọ́run nìkan ṣoṣo la máa sìn wa iyyaka nasta'in tá a bá sìn wà lọ́wọ́ ọ̀dọ̀ wọ ọlọ́run nìkan lá àsìpẹ̀ ẹ̀yìn kútùbù kútùbù wàyà abudal wàyà asiyad àpè gbogbo ẹ̀yìn abudalu abudalu yìí àwọn náà wọ́n mọ̀ wọ́n wòlé ọlọ́run kan làwọn náà badal badal àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan máa ṣe lọ nìkan máa dé àmọ́ bí àyà tí wọ́n ti rí àmọ́ yóò àdéhùn tán ti kà á àti gbogbo èèyàn aṣíwájú wa àjíbú yáàdà wil amudad ẹ má ṣàyànnà wa lọ́wọ́ ẹ má ṣàdá wa lóhùn ẹ gbọ́ ìpèpè wa èyí tó jẹ́ pé ọ̀dọ̀ yín ni gbogbo tá à ń fẹ́ wà almadad wa fina ishfa'u lillah ẹ wá ṣèpẹ̀ wà lọ́dọ̀ ọ̀lọ́ ẹ wọ̀rọ̀ bó ṣe ń dàrú bó ṣe ń dàrú ẹ̀yọ́ màyá mi níbẹ̀ nínú àwọn míì táwọn náà tó ń kọrin nínú àwọn yòókù wọn àwọn sofia wọ́n ní wa antum ya ulil albab ẹ̀yin ni ọ̀jọ̀gbọ́n ẹ̀yin wòlíì ẹ̀sánú wa gbogbo àwọn tí wọ́n ń pè yìí wọ́n ti kú o wọ́n ń bẹ ní sàárè o èmi ń bẹ ní fásì èmi ń bẹ ní Sudan èmi wà nílẹ̀ lárúbáwá mi náà wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n ti lọ èmi wà nílùú wọn nílẹ̀ Yorùbá bí náà wọ́n ní ta'alaw wansuru lillah ẹ̀dàpọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá ràn wá lọ́wọ́ nítorí tọ́lọ́ ẹ̀sìn míì nìyẹn kì í ṣẹ̀sìn Islam kan wọ́n ń pe Ànábì Isa ìpè kọ́ wá ràn wọ́n lọ́wọ́ wọ́n pariwo ànábì yìí sá nílé ìjọsìn wọn ìwọ́n náà lọ sọ pé tí wọ́n ń ṣe yẹn pé kọ̀lẹ́tọ̀ yìí pé ọlọ́run òbí ma ẹnìkan òbí ọlọ́run ló yẹ kí wọ́n máa pè àwọn náà ń sí lọ́n bẹ wọn láwọn ń pe ọlọ́run nípasẹ̀ ànábì yìí sá sàálìnàkùn sàálìnàkùn ara wọn náà ni wọ́n tún kọ̀ yìí náà wọ́n ní à ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin wòlíì tẹ́ kú ẹ̀yin ẹni rẹ̀ wọ́n lè zó lè fa àrọ̀jà náà kún ipò tá ń fẹ́ kẹ́ gbé wá sí ẹ mọ́sà gbé wá sí pọ̀dà wọ́n pẹ̀lú kan ní alhabibu abdullahi ibn hussein ibn tahir nínú àwọn tí wọ́n ti kó nínú ẹ̀sìn náà nínú àwọn orin tóun náà kọ àní sàlámùláyì ya sáádà èyàn aṣíwájú wa nínú ẹ̀sìn àláfíà ọlọ́nkọ̀ọ́mọ́ báyìí minan rahmani yagishakum àláfíà ọlọ́wọ́n báyìí yóò bòyìn dárò wọ́n ṣàdúrà fún wọn wọ́n ṣàdúrà fáwọn náà sọ̀rọ̀ pé eléyìí ṣe ọba làkàyè mú pé kéèyàn máa ṣàdúrà ti kú nígbà tí ó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó ní ìbádàlá jìnnákún ó ní ẹ̀yìn ẹrú ọlọ́wọ́n ọba adéwàbá yín o kò sọ́dínákún ntọ́lábúnákún ọ̀dọ́ yín gangan là ń bọ̀ ọlọ́run o yín gangan ni là ń bọ̀ ẹ̀yìn làwa sì ń wá àmọ́ pé tábà ti rí náà tòkè náà bíhìn má ti kún wọ̀jáde wá kún bẹ́ẹ̀ bá ti fi wá sẹ́mi ìpè ẹ̀fẹ́ ràn wá lọ́wọ́ ẹ̀fẹ́ sànù wa ọ̀rọ̀ wa ti lójútu. sàìdínà ìdí àtàyínà kún àwa sórí rẹ̀ bá a ti wá bá yín ètí sàárè lọ́wọ́ ní sọ̀rọ̀ yìí jama ó ní sàìdínà ìdí àtàyínà kún ó ní bá a ti dé ọ̀dọ̀ yín tá a dúró létí sàárè yín àti sórí rẹ̀ wọ́n bó ti ná àyínà sórí náà kún àti wá jèrè nígbà àti láǹfààní láti wá sí ziyara yín ziyara ni pé àbẹ̀wò àti wá bẹ̀yìn wò létí sáré àwọn tí ń pè yìí wọ́n ti jáde láyé wọ́n ti kẹfun àwọn tá a wí yìí ọlọ́run bá aláwọ̀ sọ fún wa yí pé tá a bá ní sọ̀rọ̀ àwọn ni ká máa pè wọ́n fi àwọn tá a wí sáàrin àwọn àtọ́lọ́hún wọ́n wá sọ fún wa pé fàkúmù wọ́ṣípà òun fi iná ẹ̀dìdínlẹ̀ o ẹ má wọ ọ̀ràn o ẹ ṣèpè wa lọ́dọ̀ ọlọ́run ẹ bá wa sọ fọlọ́n pa ń fẹ́ nǹkan báyìí ìlà rahmani maulakum ẹ bá wa sọ fún rahmani ọba yín ọba tàwa náà kí ló dé tí wò lè dá sọ fún rahmani fúnra rẹ ibi tọrọ wà nìyẹn ìròrí yìí ní òun náà ní àkídàtún sòfíyàtún ṣìrìkìyà àwọn onísúfì ló gbé wọnú ẹ̀sìn islam wa kí wá sáwọn súfì gangan lọ́dọ̀ alẹ́ àkídàtún nasọ̀rọ̀ níyàtún ṣìrìkìyà àdìọ́kàn àwọn tààfúntìrà síwájú àwọn alátẹ̀wọ́ àdìọ́kàn wọn ni nítorí pé ilé ìjọsìn wọn àwọn náà ní dárúkọ ọlọ́run lórúkọ ànábì Ìsá lórúkọ ànábì Ìsá lẹ́gbọ̀ọ́ tí wọ́n máa sọ ìtumọ̀ ẹ̀ ni pé àwọn gbà pé àwọn ò lè lọ́dọ̀ ọlọ́run direct àfi káwọn gbọ́dọ̀ ọmọ lọ́sọ́dọ̀ bàbá kò wá sínú ẹ̀sìn ìsìláàmù kí èèyàn máa gbọ̀dà ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run àbáwọn ẹni ọlọ́run lọ́sọ́dọ̀ ọlọ́run àlá èyí tó wà nù Kùránì wọn náà ni pé bọ́ba ti ní sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ ọlọ́run ọba lọ dàrẹ́ẹ̀tì ni ìfihàn kankan sáàrin wa àtọ́lọ́run ọba kọ́ máa pè é kọ́ máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àbí kọ́ máa sọ fún pé kọ́ bá ọ sọ fọ́lọ́n pọ̀ fẹ́ nǹkan báyìí ẹ̀bọ ni ọlọ́run gbé nǹkan kalẹ̀ ká máa pè ká máa lọ́dọ̀ ẹ̀ ká máa wá ojú rere lẹ̀ ká máa dárúkọ rẹ̀ lẹ́nu pàfẹ́ nǹkan lẹ́yìn Allah Allah subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀rí tí àwọn àlùfáà kólẹ̀ fún wa tá kú nínú ìbọ̀dìsá yìí torí bọ́ọ̀ bá ti ń ṣe wọn ò pò ó kọ̀ rẹ́rẹ́ nínú Islam ẹni tó ń pè yẹn nǹkan yẹ kó máa pè àwọn ẹni ọlọ́run kọ́ yẹ kó máa pè ọlọ́run ọba fúnra rẹ̀ gan-an òun ló yẹ kó máa pè ọgbọ́tọ́ ọlọ́run ọba ní fala tadi'u ma'allahi ahada ọlọ́run ọba ní ẹ má pè kankan mímí ọlọ́run ìmí ọlọ́run nìkan ní kẹ́ẹ̀ pè àwọn sàhábà wọn lè bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọn ní arọ́bùnà ba'idun ṣé ọlọ́run ọba wa ó jìnnà ká máa pè é tó o àbọ̀ ọlọ́run ọba súnmọ́ ká máa bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tá a bá fẹ́ nǹkan tá a bá wà nǹkan àyà sọ̀kalẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba ní wa idha sa'alaka ibadi anni fa inni qarib ọlọ́run ọba ní tí àwọn ẹrú mi tán bá wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa èmi ọlọ́run sí mo jìnnà ní àbí mo súnmọ́ fa inni qarib bẹ́ẹ̀ sọ fún wọn yípe èmi ọlọ́run súnmọ́ wọn o ujibu da'wata da'i idha da'ani yìí máa dá ìpèpè ẹni tí bá ń pè mí láàrin wọn yìí máa dá lóhùn tó bá ti pè mí àmọ́ tí bá ń pè nǹkan míì idha da'a ghairi ìní dá lóhùn ujibu ọlọ́run ní dáhùn da'wata da'i àdúrà ẹni tí bá ń pè mí idha da'ani tó bá jẹ́ pè mí lọ́ba pè Suratul Baqara àyà 186 ìsìnkú ọlọ́run ti ń sọ bẹ́ẹ̀ kí ló wá dé tó fi àlàálẹ̀ tọ́mọ̀ wá rán ẹni tó wà ní kàwùlá sí ọlọ́ ọlọ́run sì súnmọ́ ojú ka sọ̀rùn rẹ lọ ọba tó súnmọ́ ojú ka sọ̀rùn rẹ lọ ọwọ́ rán ẹni tó wà ní fásì ọwọ́ rán sí ẹni tó wà ní London ẹni tó wà ní Cairo ẹni tó wà ní Maka ọwọ́ rán sí ọlọ́run ọba tó súnmọ́ ojú ka sọ̀rùn tiẹ̀ lọ ọlọ́run ò fi sáàrùn wọn àtẹ̀rù ẹ̀ ọlọ́run ọba ní wa nahnu aqrabu ilayhi min hablil warid ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba mo súnmọ́ ẹrú mi pẹ́kipẹ́kí ju kásán ọrùn rẹ̀ lọ òun náà wo kásán rẹ̀ kásán rẹ̀ súnmọ́ gan ọlọ́run wa ní òun súnmọ́ ju kásán ọrùn lọ ọba yìí sì ń bẹ lókè sámà kejì sọ́tò kọ́f àyà sixteen lọ́wọ́ ṣẹ̀rẹ̀ àwọn ẹ̀rí tí ń kólẹ̀ yìí àwọn ẹ̀rí yìí ní ó jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan wa ká lè jára wa gbà kú lọ́wọ́ ròrí kíròrí níta ń pè lẹ́sìn yẹn kì í sẹ́sìn o ẹ̀ àfẹ́sàdúà ẹ̀já kọ́kọ́ kí àwọn ẹni rẹ̀ ẹ̀já kọ́kọ́ pè àwọn ẹni rẹ̀ ẹ̀já kọ́kọ́ dárúkọ àwọn ẹni rẹ̀ ẹ̀já rán àwọn ẹni rẹ̀ sọ́lọ́hún kò sínú ẹ̀sìn Islam ọlọ́wọ́n bá ní wa ya'buduna min dunillah ọlọ́wọ́n bá ní wọ́n wá ń sin tí ìsọ̀lọ̀ ṣẹlẹ̀ ká máa pé ẹ̀rànwá lọ́wọ́ ní ẹ̀sìn ni al-isti'ana ìbáàdà ọlọ́wọ́n bá ní ẹni tí ìsọ̀lọ̀ wọn bá òun náà ni wọ́n sìn ma la yadurruhum àwọn táwí wọn lè kó nira kó fún wọn wọn lè fara ní wọn wàlẹ̀ àyà ń fa ọ̀hún wọn sì lè ṣe wọ́n láǹfààní kankan wọ̀yẹ̀kúlù tẹ́bá bí wọ́n pé kí ló tẹ́wá jòkó sí ibi ẹ̀jòkó sí tẹ́wá bẹ̀rẹ̀ sí pé ẹni tí èso wọ́n wọ́n á sọ pé àwòlá ìṣòfà àwòlá ìndàlá ọlọ́wọ́n bá ní èsì tí wọ́n fọ̀ fún yín ni pé àwọn náà mọ̀ pọ́lọ́ wà àmọ́ àwọn eléyìí ni wọ́n ń ṣìpẹ̀ wá lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n ń bá wa bẹ̀ ọlọ́run àwọn ni wọ́n ń bá wa sọ fọ́lọ́run declare àwọn pé bó lẹ́sẹ̀ máa sọ pé ẹ̀yin fi kankan sáàrin yín àtọ́lọ̀ tẹ máa ní ilé àwọn ilé àwọn ilé ẹ̀yìn àsìn wọn. suratu Yunus aya eighteen ọlọ́run tó ń tẹ̀síwájú nínú suratu Zumar aya ẹlẹ́kẹta ọlọ́run bá ní walladhina ittakhadhu min dunihi awliyaa ọlọ́run bá ní ẹ̀rí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n mú nǹkan míì ní ọ̀rẹ́ ayò tí wọ́n máa wá pè wọ́n wọ́n máa béèrè nǹkan lọ́wọ́ wọn máa na'buduhum tàbá ní kílódé tẹ̀ ń sìn wọn wọ́n làwọn sìn wọn illa liyuqarribuna ila Allah ìzòlìfà afẹ́ kí wọ́n sún wa mọ́ ọlọ́run ni kí wọ́n gbé wa sí ipò orí lọ́dọ̀ ọlọ́run làásì ń pè wọn, kí sún wa ọba ká lè wà nípò tó ga jù lọ́dọ̀ ọlọ́run kí ló dé béèrè tó fi jẹ́ pé àwọn nǹkan lè rán ẹ wá sọ ìjọba sánmà ẹ sọ di ìjọba orí ọlọ́run bá ní tí ń dáyà pàálẹ̀ yẹn òun padà wá dájọ́ lérí rẹ̀ jọ́lẹ̀ kìyàmà inna Allaha la yahdi man huwa kadhibun kaffar ọlọ́run bá ní òun ọlọ́run òun ní fọ̀nà máa gbogbo òpùrọ́ òun sì ní fọ̀nà máa gbogbo ẹni tó jẹ́ aláìmoore kèfèrí Zumar ayẹlẹ kẹta ajẹ́gbẹ́ gbogbo ẹni tí bá ti fi nǹkan sáàrin òun àtọ́lọ́run tó wá ní òun fẹ́ kí jìbìrì lò sún òun mọ́lọ́run lòun ti ń pe yá jìbìrì òun fẹ́ kí Isa kó sún un mọ́lọ́n lòun fi ń pe ya isa ya muhammad àgìtìní onítọ̀hún ní ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ẹ̀rọ miami nínú ẹ̀sìn wa nínú àwọn ẹ̀rí tí àwọn àlùfáà kó wa tí wọ́n fi ní ká má máa fi kankan sáàrin àwa àti ọlọ́run ọba mọ́ òun náà ni pé ọlọ́run ọba ojú oyè wáyé pé inú àwọn tó súnmọ́ òun jùlọ àwọn màláìka wà ń bẹ ọlọ́run láwọn màláìka yẹn wọn ò jẹ́ nǹkan kan o olùránṣẹ́ ni wọ́n àkàrà wọn sẹ́nà ni ẹ̀rù ọlọ́nà ni wọ́n jẹ́ ẹ má pè màláìka ò kíkọ́ sànù yọ ọlọ́wọ́n bá ní láyìn yẹ́sítàn kífàlì màṣẹ́hù àyìnyẹ kó ní abudalila ọlọ́wọ́n bá ní Isa ọmọ Mariam kò lè jẹ́ nǹkan kan níwájú ọlọ́run àfi kó jẹ́rú fọlọ́n ẹrú ni o ẹ má sọ̀dọ̀ ọlọ́run ẹ má fún lẹ́tọ̀ ọlọ́run ẹ má pè é ẹ má wàrà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wàlálì màláìka tó lè mú kọ́rọ̀ abúrún ọlọ́run bá ní gbogbo àwọn màláìka tó súnmọ́ wa tó lè kó àwọn ọlọ́run bá la sún wọn mọ́ ara wa al-malaikatul muqarrabun àwọn màláìka tó lọ́wọ́ bá aláàmọ́ bá sọ̀rọ̀ tí wọ́n súnmọ́ lọ́wọ́ bá ọlọ́run láwọn náà lè jẹ́ nǹkan kan àbí kí wọ́n máa jẹ́ ẹrú fọlọ́ sọ́tún nisa aya one seventy two kullu shay'in abdun ibadallah gbogbo tí mẹ́lẹ́ ilẹ̀ pátá ń sin ọlọ́run àgbọ̀dọ̀ sìn ń wà náà lọ́wọ́ ọlọ́run àgbọ̀dọ̀ wà náà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ń pe ọlọ́run àwọn ògbọ́dọ̀ máa pe òun káwa ní kọ́ wa pe ọlọ́run ọlọ́run Allah ọlọ́wọ́n bá ní in kullu man fi samawati wal ard ọlọ́wọ́n bá ní gbogbo tí ń bẹ nínú sánmà pátá wal ard gbogbo tí ń bẹ nínú ilẹ̀ àti rí ilẹ̀ pátá illa ati rahman abida ọlọ́wọ́n bá ní gbogbo wọn padà wá bá ọlọ́wọ́n bá ní ẹrú tí wọ́n ju ọdún sẹ́lẹ̀ fọlọ́ kò ságbára kankan lọ́wọ́ wọn ọlọ́ni illa ati rahman abida ẹrú gbogbo wọn wọn bá sì kú wọn kú lẹ́rú ni kò sí nǹkan kan tọ́lọ́ fún wọn nínú ọlá nínú ipò rẹ̀ nínú agbára rẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ má jẹ́ bẹ́ẹ̀ má kò sí lọ́wọ́ ẹ̀dá kan àfi lọ́wọ́ ọlọ́ sọ́tò Mariam aya ninety three eléyìí ni ó di wa yí pé àwa tá à ń fi ayé sáàrin ọlọ́run àtàwọn ẹrú ẹ̀ àwa tá à ń fi ayé sáàrin ẹrú àtọ́lọ́run ọba wọn àwa tí a máa ń pe ayé wọn ní bọ́ọ̀ bá ń ṣàdúrà tó bá ń sin lọ́hùn tó bá wá sin lọ́hùn dáàyè kan ó wá pàdé àwọn ayé lójú ọ̀nà ó wá lọ lè gbé ìpèsè fáwọn ayé ọ̀ọ́fà yìí ní tiwọn àwọn ayé yẹn ni wọ́n ṣe wàá sọ fún ọ pé ọyá wọn wá gòkè lọ gbogbo àwọn àlọ́ ìjàpá yẹn níbo yìí ó yẹ kí gbogbo àwa mùsùlùmí ká ti tají kù mbẹ ọlọ́wọ́n bá la wọn ní gbogbo tóun da ẹrú ni wọn gbogbo wọn sì kú lẹ́rú ẹni bá ti ti jẹ́rú kò lágbára tó lè fi ràn yàn lọ́wọ́ kò lágbára tó lè fi gbà yàn lẹ̀ kò lágbára tó fi lè ràn yàn ṣe òun náà ń wojú rere ọlọ́ọ̀ni ètí wọ́n ń pè ní akidatun islamiyatun sọ́ọ̀fíà àkíyà eléyìí ni wọ́n pè ní islam tá a gbọ́dọ̀ mú dọ́dọ́ lọ ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni bá ti fi nǹkan kan sáànù wọn àtọ́lọ́wọ́n bá ti ń pè nǹkan yẹn tó ní káwọn nǹkan náà kan máa ran òun lọ́wọ́ ẹ̀bọ ni o ọlọ́wọ́n bá tún sọ nínú àyà mi ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ẹ̀dá pátápátá tẹ̀ ń pè àtàlàyé nu wọn àtòkú nu wọn àwọn wòlíì nu wọn àwọn ṣẹ́wó nu wọn àwọn àlífà nu wọn àtàwọn bàbá bàbá tí wọ́n ti lọ àti tí mi àti tí omi ọlọ́run ọba ní gbogbo ohun tí wọ́n bá ń pèpè ká sànù yín ọlọ́run ní wọn ní kápá nǹkan kò sí tí wọ́n lè ṣe ọlọ́run ọba ní dhalikumullah ọlọ́run ọba ní ọba yín rabbukum dhalikumullahu rabbukum bí ọba dá yín lójú ẹni tí ń tọ́jú yín Allah nìkan ni o lahu limuliku gbogbo ohun tẹ́ ń fẹ́ ọwọ́ rẹ̀ nìkan ló wà lahu alimuliku lahu eh láàrin àwòlíyáyì wà láàrin àkọ́tọ́bì wà láàrin àbùdálì wà láàrin àwòtábì ọlọ́run bá ní gbogbo àwọn ẹ̀dá tí mo dá kò sẹ́nìkan tó ní ọlá kan lọ́wọ́ tó lè dá yín kò sẹ́nìkan tó ní ọlá kan lọ́dọ̀ tó lè dá yín làwọlé múlíkù ọlọ́run bá ní gbogbo ọlá ayé àtọ̀run tẹ̀ ń wá ọwọ́ òun nìkan lọ́wọ́ ẹ̀kọ́ adé tó tún wá pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́ wọ́n lẹ́yìn òní ọlọ́wọ́n bá ní làwọ́límọ́líkù ọlọ́wọ́n bá ní ọba yín Allah nìkan lónìí ọlálọ́wọ́ oníṣìbù fún yàn walladhina tad'una min dunihi gbogbo àwọn tẹ̀ ń pè pé wọ́n gbà yín lẹ́yìn ẹ̀sánú wa ẹ̀yìn àwùtáàdù ẹ̀yìn àkọ́tàbù ẹ̀yìn àbùdálù ẹ̀sánú wa ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tẹ̀ ń pè yẹn yàtọ̀ sí ọlọ́run ma yamlikuna min qitmir ọlọ́run bá ní nǹkan tíntín báyìí sọ́ọ́mà fùlùfúlù tó wà nínú déètì fùlùfúlù tó wà nínú làbídùn tó la làbídùn báyìí ó rí i pé fùlùfùlù kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí ọlọ́run bá ní bó ṣe kéré tó ní àti tó tún kéré jù náà lọ ọlọ́run bá ní àwọn ẹ̀dá ọlọ́run ọba lágbára láti ṣe é fún yín wọn lè mú wá fún yín wọn lágbára lérí ẹ̀ bó ṣe kéré tó ṣọ́ọ̀tù fàtàrà àyà tàtì wọn ní gbogbo àwọn àkìtọ́ọ̀bù wọn lágbára lérí kẹtẹmẹ́rù ẹ̀yọ́ miami nǹkan tó kéré wọn lè ṣe fún yín àtàṣírí kun náà kédùn mí náà wákìlì islam tó bá ti fi nǹkan sí àárín wa àtọ́lọ́hún ọba tó wà ń fún nǹkan náà lẹ́tọ̀ ọlọ́hún àbọ̀ ọ̀ràn sọlọ́hún àbọ̀ ń sọ pé kọ́sà àánú ẹ̀ ìsìlámù rẹ̀ ti bàjẹ́ ọlọ́hún bá ní intẹ̀dẹ̀ ọ̀hún ọlọ́hún bá ní ilé bá ń pè wọ́n ẹ máa ń pè wọ́n la yasma'u du'aakum ọlọ́hún bá ní wọn gbọ́ àdúrà yín ẹ kàn pariwo níbi sàárè ọwọ́ plane ẹ̀rọ ṣẹ̀ bá jábọ́ olóhùn ibi sàárè ṣéwù lágbájá nílùú ọlọ́run bá ní intad'uhum tẹ́ bá ń pè wọ́n la yasma'u du'aakum ọlọ́run bá ní wọn ò ṣe gbọ́ àdúrà tẹ́ ń ṣe wọn gbọ́n tẹ́ ń wí ẹ̀kan rojọ́ ibi sàárè ni walaw sami'u ọlọ́run ní ká ní wọ́n ṣe wá gbọ́ gan mastajabu lakum wọn ò lè fún yín tẹ̀ wá wọn ò lè dá yín ló ká pé wọ́n ṣe wá gbọ́ wàláwó ẹ̀rí àfa yóò tó bá dijọ́ alkiyama yakfuruna bi shirikikum ọlọ́run ọba ni wọ́n bọ̀ pabọ́sẹ̀ kó nu ẹbọ tẹ́ǹsì yẹn wala yunabbi'uka mithlu khabir kò sẹ́nìkan tó lè fún yín nírò lérí gbogbo ohun tí yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá di ọlọ́run ọba lánìkan suratu fatir aya fourteen ọmọ ya ọ̀dà olójú pẹ̀lú àwọn adillatun qati'ah àwọn ẹ̀rí tí mo ti kó wá rẹpẹtẹ yìí nínú al ẹni bá fi nǹkan kan sáànù wa àtọ́lọ́hún ọba tí ń pè wọn tí ń bẹ̀ wọn tó ní ká bá wọn sọ fọlọ́hún kọ́lọ́hún sì nǹkan báyìí fóun àbí ká bá wọn sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́hún ẹlẹ́bọ ni o ẹbọ yìí kì í ṣẹbọ kékeré ẹbọ ńlá ni nàákìdún nínú àwọn akéde islam ìmọ̀ nípa islam yẹn jẹ́ gbogbo bí tọ́ba ti wá jòkó tọ́ba ti ní àyà mẹ̀sìkì inú solimadadi àyà gàwùsà wò solimadadi àyà kìnnìkan solimadadi ọ̀yà dìdínlẹ̀ ẹ̀ tí wọ́n ń pè yẹn mìsìkínù kọ́ yẹ ká máa pè ọba tó dá mìsìkínù yẹ ká máa pè eléyìí ní islam tá anábì mú wa èyí táwọn ń ṣe anábì kò mú yẹn wa aya koran ti ma ka yìí o ti já ma pé kò sọ̀rọ̀ ń bẹ̀ koran lànàbì filẹ̀ wa àdìsí ló filẹ̀ fún wa kẹsàn-án má bàa dàrú náà wọ́n ti gbé méjèèjì lẹ̀ wa ipò tó bá ti fẹ́ dàrú ẹ̀ padà síbẹ̀ fàyín tànà za àtúnfi ṣe kìíní yìí da kọ̀dá ọ̀dà kọ̀dá ọlọ́run níbẹ̀ bá ti ń jiyàn lérí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ dá padà sínú koran ìdí koran bá ti wí òun náà lọ̀rọ̀ ìdí koran bá ti sọ òun náà lọ́kọ̀ọ́rẹ́tì èyí tá àdìsí bá ti sọ òun náà lọ correct ká máa wá pé kò lè yé yín ah, ṣé ìwọ wá jẹ́ nàṣàrà tá a máa bí pé àti Mariam àti Allah àtàlọ́lọ́run tí ó mọ̀ wí kàtíkàtì ìwọ náà tún máa dà síláàmù rú ọmọ ní kò lè yẹ wa aya Kùránì ò yé ọba àti nǹka yìí yọ̀dà kó kú olójú ọ̀nà sófin yẹn kó bọ́ sójú ọ̀nà sunna ẹ wọ́n tún sì ń pe ìyá rẹ̀ bàbá rẹ̀ tó ti kú ọmọ kan náà gbogbo yìí wọ́n tún ń tó ń ọmọ kan kan gbọ́ ọ́ lẹ́wájú àyè pé nǹkan míì lẹ́yìn Allah ọlọ́wọ́n bá ní gbogbo tẹ́ ń pè pátá ọlọ́wọ́n bá ní ẹrú mi ni wá ẹ má pè ẹrú mọ́ ọba tó lẹ́rú nìkan máa pè wọn náà ni Allah subhanahu wa ta'ala mo bẹ̀ lọ́wọ́ nínú àánú àti agbára rẹ̀ àgbọ́yé tí mo sọ yìí kọ́lọ́mọ́sá jẹ́ oyé gbogbo àwọn tá ń gbọ́ àwọn tá a ti ń bẹ̀ ń bẹ̀ kọ́lọ́mọ́sá fàwáyọ kó ń bẹ̀ àwọn tá yìí ṣe tẹ́lẹ̀ ọlọ́mọdé a máa ṣe kọ́lọ́mọ́sá wà lórí rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó tún ṣe níwọ̀n fún àwọn fadilatu sheikh Qamaruddin Yunus Akorede afizahullahu ta'ala wara'aw láti fún wa lóúnjẹ mi tẹ̀níjẹ. bákan náà ẹ pàdé wa lórí ètò yìí láàárọ̀ ọ̀la níbi tá a ti máa tẹ̀síwájú lórí àwọn àgbọ́yé ẹ̀sìn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين